ẹ jọ̀ọ́ ẹ dárúkọ yín fún wa. orúkọ mi ni Adé Thomas láti iléeṣẹ́ heritage television ní ìlú London. kí ni ẹ rí sí ètò ìwọ́de tó ń lọ lọ́wọ́ ìsà. ìwọ́de tó ń lọ lọ́wọ́ yìí nǹkan tá a fẹ́ jù ni pé a fẹ́ kí àwọn èèyàn wa jáde sí àti ìpọ̀ tó gbogbo àwọn tí ò tí ì jí wípé bóyá Yorùbá ò lè dá dúró Nàìjíríà náà fẹ́ wá o wọ́n bá dé Ọlọ́run jẹ́ kó kàn wọ́n Ọlọ́run jẹ́ kó kàn ìdílé wọn ẹni tó kàn ló mọ̀ níbi ká máa géèyàn lórí ká máa fi pápá obìnrin sùn bí ẹgbẹ́ nǹkan tó ń fẹ́ nínú ilé wọn nìyẹn ló máa gbàgbọ́ ẹ̀ ṣùgbọ́n ohun tí ò dá ò dá nǹkan méjì gbogbo ènìyàn gbogbo ẹ̀yìn pẹ̀lú agbára ọlọ́run alàyè pé ẹ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ ẹ wá darapọ̀ mọ́ ilẹ̀ Yorùbá nítorí pé tá a bá jọ ṣe ojú akára wa à á lè bára wa wí ní èdè tó yẹra wa kí fún bí àpẹẹrẹ tá a bá fẹ́ ṣe ìdìbò tábà lọ sí òkè ọ̀yà láti lọ campaign fún ìdìbò kí la fẹ́ máa bá wọn sọ àásọ èdè wọn ò gbọ́ ṣé nǹkan tó yẹ nìyẹn tí ẹ bá wo àwọn ìjọ àgbáyé iye èèyàn tó wà ní agbègbè kọ̀ọ̀kan àwọn haúsá fúlàní wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe àdámọ́dù ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí yí wọ́n ti bẹ̀rẹ̀ sí yí ìwé wọ́n wá sọ pé àwọn pọ̀ jẹun tó wà ní sáà fúlọ̀ ìlú bo ní gbogbo ayé lẹ ti rí èèyàn tó wà ní dẹ́sà tó pọ̀ jẹ èèyàn tó wà létí òkun lọ ẹ jẹ́ ká rò ó ọgbọ́n àmọ̀ kọ́rọ́ tó ń yọ yìí àwọn èèyàn wá ti tètè jí ẹ ṣe bàbá. gẹ́gẹ́ bí ẹ ṣe sọ nípa ọ̀rọ̀ ìbò tí irú ohun tó ṣẹlẹ̀ ní 1999 tó jẹ́ pé ọmọ Yorùbá méjì ni ó díje nínú ẹgbẹ́ òṣèlú méjèèjì tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ní 2023 tí wọ́n sọ wípé ó da Yorùbá ló kàn ǹjẹ́ rò pé ó lè yí ohun tó ń ṣẹlẹ̀ yí padà. kò sí ohun tí wọ́n lè ṣe tó lè yí padà nítorí pé ìgbà tí wọ́n yan Ọbásanjọ́ síbẹ̀ àwọn kan wà lẹ́yìn wọ́n ní ìrọ̀mí tó ń jó lórí omi nǹkan tó ń lù ó wà lábẹ́ odò àwọn náà ló sì ń ṣe wọ́n kàn fi Ọbásanjọ́ ṣe ojúṣàájú gbogbo nǹkan báyìí kò ṣeé ṣe mọ́ gbogbo kan báyìí kò ṣe kò ṣe àlè máa kọ́ mọ́ ẹ jẹ́ ká ayé kọ́jẹ̀bẹ̀ láti sà nítorí pé tá a bá kọ́jẹ̀bẹ̀ láti dà ikú ló ń gbà fún gbogbo wa a ní láti tètè sùn kàkà ká jí ká ronú ara wa wò ká mọ nǹkan tó tọ́ àti nǹkan tí ò tọ́ ẹ má jẹ́ a máa lé òjìji mọ́ òjìji táwọn èèyàn wá ń lé ló kó wa débi táwọn lẹ́yìn ẹ ṣe. ẹ eh, ní bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí um, àsìkò lẹ́rù pé ohun tí ìran yorùbá ń fà yìí ló lè tó wa lọ́wọ́. ní agbára ọlọ́run ní agbára ọlọ́run ní agbára ọlọ́run àti àtìlẹ́yìn àwọn alálẹ̀ ilẹ̀ oòdùà kí a tó rí òpin ọdún tó ń bọ̀ gbogbo àti ìdàrú tó pátá nǹkan tá a fẹ́ láti máa wọlé tọ̀wá bọ̀. ẹ ṣé mo dúpẹ́. a lè ti sọ fún ọ nǹkan tá a fẹ́ nìyẹn a lè máa máa ṣe é every day wá ni àti tó bá fún wa ní bàbá kan. Free Nigeria! Free Free Free Free Free Free Free Free Free Free Free Free Free Free Free Moving a bit, Free Free Free And Nigeria! Solidarity forever. Solidarity forever. Solidarity forever. We shall always fight for our rights. Soli, soli, soli, solidarity forever. everywhere for displacement. Everywhere for displacement. Everywhere for displacement. olha o café, Renato. Olha o café. Yeah. Yeah. We want Yoruba nation to go. Yeah. We don't want to be a Nigerian anymore. Yeah. So Nigeria government is a terrorist. Yeah. Nigeria government is a murderer. Yeah. They are killing us. Yeah. They are committing genocide by system. Yeah. They said they want to overrun us and take our land. Yes, we will never back down. Yes, Yoruba has never known to be a coward. Yes, Nobody can take our ancestral land. Yes, so therefore we are telling British government yes. to come and dismantle us. Yes. We are not, we don't want to be one Nigeria anymore. Yes. The contraction of 90, uh, amalgamation of 90 expires in 2014. Hold on, we don't want to be part of Nigeria anymore. They want to kill us and take our land. We are never known to be a coward. Nobody can take our ancestral land. Lai Mohammed is a terrorist. Garuba Shehu is a terrorist. Buhari is a terrorist. Yeah. All the people in that government is a terrorist. Yeah. Malamu is a terrorist. We don't want to be part of them anymore. Nigeria has dead long time. We want Yoruba nation. We want Yoruba nation. We want Yoruba nation. The Afra nation. The Afra nation. Biafra nation. Biafra nation. Biafra. Hey, Yoruba nation. We are no more in We are Yoruba nation. We are now telling, we are seizing this opportunity to tell our Prime Minister in Britain, Baba Prime Minister Boris Johnson, to see to our issue. They should now send their delegation down to Nigeria to stop this terrorism government that Yoruba people want to go. The Afra want to go. The Buhari want to kill all of us and overrun our land. And we will never back down. Boris Johnson, hearken to our cry. Listen to our cry. Save life now. Save life now. peaceful people. Yes. We need self-determination. Yes. Self-determination is what we are clamoring for. Yes. Save life now. Yes. Save life now. Stop negotiating with the bad bandit government. Yes. Come and save life. Yoruba Nation! Yeah. Yoruba Nation! Yeah. Yoruba Nation! Yeah. Oh. ni grand commander ẹ̀ mọ́. òun ni òní pẹ́tàn wọn. ni grand ẹ̀ kìíní commander. òun ni pẹ́tàn wọn. ìpẹ́tàn pẹ́tàn wọn. Buhari Buhari òun ni Buhari chief of the hadi. orúkọ yín mà kí ni orúkọ mrs Ọlátìgbé um, kí ni ẹ sí ètò ìwọ́de tó ń lọ lọ́wọ́ yìí. Ah, ètò pàtàkì ni o à ń fẹ́ mìíràn lórílẹ̀‐èdè Yorùbá hmm. ìnira ti pọ̀ jù buhari ò ń ṣe president nàìjíríà president fúlàní ni so àwa yorùbá ní ìdájọ́ it's time for us to go home. ẹ ṣeun. Nigeria is a country that British people invest on it. Nigeria is a country that British people invest. They invest. They invest. Hoje. Yeah. Um, Ghana, I have to go to Ghana. I only come to Nigeria when it gets Yoruba nation. That is why it's coming. We are begging. We are begging. We are begging people, all the United Nations people that should support us to against our Yoruba nation. We want our Yoruba nation because our nation has been long time. Yes. Yes. Yes. this money. And which is not proper, it's not good. So if they don't start our country, how am I going to be in this country? No, enough is enough. Enough is enough. And they shouldn't demand anybody. They should, they, they should relocate. They should, they should protest what they destroy. They should protest what they destroy. And let we Yoruba will go our own. People should go their road. It's not by force.